Talk if you know it, I will tell you. I'm a customer, I'm a market with this. Now here they sell. Tinubu did they pay salary? No, they pay salary. Oh, somebody they pay salary. What I said is wrong. Oh. Why did they pay salary? What is all they look for? Something, see. I Don't do now. With, with the talk story, don't be. If I want collect money, I go collect better money. and they collect change na ho ha I know they hide down. I know they hide down. I just said no. If you ask me how much you collect, my my former commander say if you want collect money, collect the one way me I go fit give am small if the case boss. <laughs> no be one way me I go chop. He say collect better money, he go follow me chop am and he go defend me. So no be all this change wey they give me and they collect change. How much dey there? How much dey there? talk am out na. that's what do for for for. i dey talk am if you know it, i will tell you I'm a customer I'm a market be this. Yeah. na here i dey eh? sell. i no go go help you. na na direct o. Oh. tinubu dey dey pay am salary. Oh. no no pay salary o. ẹ o pay oh. salary. what i said is wrong o. Why did they pay am salary. What is one they look for for president dey is wrong, them. So you use your customer. I don't fuck your wife. Now <laughs> your wife, if I want to this, I will go jail. If your wife, I, now you can tell me collect money for road. Mm. Give me loan practically say don't. Now my market. I don't want. Make come, move, move here, see you want to. This one I want for man. You the try small for you don dey meet up. So the dey try for small. You still remain. Our own go remain. You don't shout for policeman finish. I want. won't make you dead. I no shout for you. want. shout for you. Here, no be Japa law. No, no, they show ourselves. Huh? Okay, like this one they shout. Come, who they shout for you that time? Among two of them, who they shout for you that time? You know, it doesn't matter. It doesn't matter. Okay, yeah, but all of us they shout with that now. As I don't point all of us. No, we are part of this one. The paper no complete. Okay, inside this side is motor. Huh? This side is motor. Uh, the paper of the motor no complete. Which paper no complete? Huh? Say which paper? Say which paper? You know, they make uh, a measure. Which one? information about the vehicle. No, Mo po uh, Inspector John, Wait, wait, wait, wait. uh, which plate number? My, Lagos. My, my, uh, Lagos. Lagos. Inspector Where the information? Mohammed Abdelkader. Yeah, Inspector. Where the, where the, <laughs> where the chairman? This man, you better, you, you bet you still know the work now. That's why they involve us. No, he said no number now. He said no can release that man with that thing. Uh, down the give am. Come first now, say what paper for you. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wo ìkànnì Yorùbá Broadcasting Network orúkọ tèmi ni olúrẹ̀mí ògúnṣọlá iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà lábẹ́ àṣẹ inspector general of police usman alikali ti gba iṣẹ́ àti aṣọ lọ́rùn ọlọ́pàá kan ti fọ́nrán fídíò rẹ̀ tó lu ìgboro pa lórí atótónu gbígbowó kọ́bẹ́ àti àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn tó ní àwọn ọ̀gá lọ́gàá iléeṣẹ́ ọlọ́pàá ló rán àwọn ní iṣẹ́ ibi ọ̀hún tó sì ń dojú ti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí alūkkóró ọlọ́pàá ilẹ̀ yìí ṣe fọ̀rọ̀ ọ̀hún léde lánàá friday ìyẹn ọ̀gbẹ́ni olúmúyìwá adéjọbí ó fọ̀rọ̀ ọ̀hún léde ní ìlú àbújá pé fọ́nrán ọ̀hún lùgbòrò pa láti ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù keje ọdún tá a wà níbẹ̀ yìí alukoro ọlọ́pàá ilẹ̀ wa olúmúyíwá adéjọbí ní ọ̀rọ̀ ọ̀hún ti ní lójú jọjọ torí pé ohun tó ti ní lójú jọlẹ̀ lọ ń bẹ ó ní kò tí ì ju bíi ọdún méjìlélógún lọ tí inspector richard gele tó jẹ́ pé òun ní ajé ìwà ìbàjẹ́ yìí símọ́ lórí ètò gba iṣẹ́ ọlọ́pàá ó ní richard gele ti gba iṣẹ́ ọlọ́pàá láti bíi ọdún méjìlélógún sẹ́yìn wípé ó sì yẹ kí inspector Richard Gele kó mọ ojúlẹ̀jà iṣẹ́ ọlọ́pàá ọ̀hún ju bó ṣe ń ba ọlọ́pàá lójú jẹ́ yìí lọ ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ nàìjíríà rọ àwọn ènìyàn pé ká má ní ohunkóhun ṣe pẹ̀lú ẹni ayọníṣẹ́ ọ̀hún ọlọ́pàá ọ̀hún tí a ti gba aṣọ àti iṣẹ́ lọ́rùn rẹ̀ pé ká má ní ohunkóhun ṣe pẹ̀lú rẹ̀ mọ́ àti wípé ẹnikẹ́ni nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí a jẹ ìwà ìbàjẹ́ bá tún símọ́ lórí wọn ò fi mú kàtà òfin o kí ekule gbọ́ kó sọ fún toko kádọ̀ gbọ́ kó rò fún òbẹ̀ wípé gbogbo ọlọ́pàá kọ́lọ́pàá tí ajé ìwà ìbàjẹ́ àgbowó kọ́bí owó ẹ̀yìn bá ṣí mọ́ lórí tàbí irú fídíò tí wọ́n tó lù gbòòròpa tí wọ́n fi ránṣẹ́ yìí tí ó bá tún ṣẹlẹ̀ níjọ́ míì ha onítọ̀hún yóò fi mú kàtà òfin o. bí ojú bá ṣe méjì yóò wòran ẹsẹ̀ tó bá ṣe méjì yóò rìnà tí bèbè ìdí bá ṣe méjì yóò jókòó té lórí ẹní yorùbá broadcasting network òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ó kọ́ni lọ́gbọ́n ó dáni lárayá ó ń ṣètò tó wuyì nígbà gbogbo nílé lóko ẹ máa wò ó ẹ má yí kúrò níbẹ̀ o àtọmọdé àti àgbàlagbà ìsọkùnrin ni ìsọbìnrin ni yorùbá broadcasting network ní kẹ́ ẹ máa wò nígbà gbogbo. yorùbá broadcasting network fún ìgbèdìde àṣà yorùbá. yorùbá. yorùbá. yorùbá. yorùbá. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Network. Network. Network. Níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́. Kẹ máa wo ọgbọ́n ìmọ̀ àtòyé. Ó pọ̀ jù. Ó dùn jù. Yorùbá Broadcasting Network. Fún fún ìgbèdìde àṣà Yorùbá.